الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أداة ولو أترى لكم يكياتي جفوان أبو محمد صلى الله عليه وسلم أكي أكو إقالما oṣù Ramadan èyí tí ó jẹ́ àlejò tí ó tí ẹ̀mí ọlọ́run ọba ẹlẹ́kẹ̀ ọlá kí tọdún yìí náà kó bá lórí dáadáa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ lásìkò yìí tí ò jẹ́ kí a ti máa bẹ̀rẹ̀ sí máa pàdé ẹ̀ dáadáa ní ẹgbẹ́ òyìn tá a máa fi ń pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run kó bá wa gbé wàhálà náà kúrò láwùjọ sọ́ra lè máa wo ń báyìí ká ní nítorí pé à a jìnà sí ní irú jíjìnà sí káàfin ní gbọ́ ọ̀rọ̀ nípa ọlọ́run bá a ti máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ má torí pé ẹgbẹ́ bí tí wọ́n lànàbí sọ pé nnẹ̀lẹ̀kọ̀lóba dàtọ́ sùdáwó kàmá yasùdáwó hadid pé ẹ̀rí ọkàn tẹ́ rí yẹn ọkàn náà máa ń dí pẹ̀tà ọkàn máa ń dí pẹ̀tà kàmá yasùdáwó hadidu bí irin sí máa ń dí pẹ̀tà láti gbẹ́rin kadà tó pẹ́ kódà kí ní kíni náà kó máa dá nígbà tí ara wọlé tó bá fi ń pẹ́ ńlẹ̀ sí ni ó sì máa dúdú dí pẹ̀tà sí kódà kí yẹn bá ń wo ọmọ lè padà bàjẹ́ yẹn tí ò ní wúlò mọ́ fẹ́ ni kí ilẹ̀ wà máa jẹ̀lá òhá wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ànábì wípé bó o láti wá jẹ́ kí ìdí pẹ̀tà ọkàn yìí kó kókó ń bẹ́ẹ̀ wọ́n ní ànábì ní ìrántí ọlọ́run ọba àlekè ọlá ni aláàfin ilé ìfọkàn bá báyìí ká máa ìrántí ọlọ́run ọba àlekè ọlá mọ́ tó ní pé ọlọ́run àfà náà àwátáwà ń jòkó náà kìí ṣe jamaata àwátáwà lé náà láwà ń jòkó ṣòkòsá burúkú máa láǹfààní àti mara wa dẹ́tí kíkọ́ mọ̀dọ́rùn tó dé kódà bí rọ̀mọ̀dọ́rùn bá tún dé náà nǹkan àtàn wà wọn ọ̀nà míì tí kò ní tako òfin ìlú àtòfin tí ń lọ tí a fi mara wa létí nípa àwọn ìntàní bùkátà sínú àlámọ̀rí ọlọ́ àwọn òní ìṣàlá sígbà

àní jẹ́ wa kó gbà wọlé tó lè bàwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àní jẹ́ wa náà kí ó tún ṣe tó lè bàwẹ̀ jẹ́ kódà kìí ṣe ẹnu àtara nìkan là á kó dúró etí wa gan á kó dúró kúrò níbi alimufatirọ́tì ma'anawiya àwọn nǹkan mi ń bẹ ó lè bàwẹ̀ jẹ́ nínú àsìkò tí bá ń gbára ẹ̀ lọ́wọ́ àbí kí èèyàn máa bá wọn gbọ́ gíríbà ọ̀rọ̀ èèyàn lẹ́yìn lápèjúwe àbí kí èèyàn máa bá wọn gbó fòfó nígbà tí èèyàn bá ń gbára ẹ̀ lọ́wọ́ àwọn òní àdàmú fásitìrún máa ànà wíjùn nǹkan tí máa ń jáwẹ̀ ní yíjá pé ó lè má mú yín tún àwẹ̀ náà san padà o ṣùgbọ́n ó ti dí ládàá àwẹ̀ náà kù. amẹ́ni mo fásitìrún lè ṣe sí ntí ó jáwẹ̀ ní jíjá tẹ gbọ́dọ̀ lẹ́tàwẹ̀ náà dà òun là á sábà máa ń gbọ́ ká máa jẹun ká máa mú mi ní pèlè ta ó fẹ́ dàbí pa lè fọ́ mọ́ àlè bí pa fẹ́ fojú rí ni yìí ni ó bá wẹ̀ jẹ́ ní bí yányá báwọn nǹkan mi ń bẹ bá jẹ́ ni tó gba àwọn nǹkan yìí ni mùsùlùmí gbọ́dọ̀ mójútó kí ó gbára rẹ̀ jìnnà sí nígbà tí àbí nígbà tí bá ń gbàwẹ̀ gan min tulu alfajr láti gbà tí alfajr sadiq fajari tí àáfin máa pásíkò ìrún àárọ̀ ti tó nígbà tá alfajari náà bá ti yọ à ní ṣìǹkan náà ila gòròbì shams dìgbà tí òun wà wọ̀ àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe nígbà tí a bá ń gbàrẹ̀ oríṣi méjì ni àwọn nǹkan míì ń bẹ ṣíṣe rẹ̀ dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwẹ̀ ló ní a má ṣe kíyàn mú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ halálù ni o àwẹ̀ láàfin ní mú kíyàn jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ halálù ni o àwẹ̀ ló ní ká má jẹ mọ́ ẹni bá níyàwó kó súnmọ́ ìyàwó lọ́sàn-án ọ̀sán ọjọ́ tí ń gbàwẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ halálù ni àwẹ̀ ló sọ di èèwọ̀ ìdéwọ̀ yìí wá tẹ́lẹ̀ sí kéèyàn kíyàn ṣe zìnà tábẹ̀ tó dé kíni haram ní kíyàn tún wá lọ ṣe zìnà nù Ramadan ìjára mú yẹn kíni ó tún wá lé kéèkà kíyàn tún wá lọ ṣe zìnà pẹ̀lú ẹni tó máa àdúgbò rẹ̀ òun tún léwu ju ìkàn ṣe zìnà lọ́sọ̀lọ́ kíyàn ṣe zìnà tẹ́lẹ̀ ṣẹ̀yà Islam ni kíyàn tún ṣe zìnà pẹ̀lú ará àdúgbò ìwọ́n ni mélòó ni ẹ̀ nǹkan méjì ló sọ ọ́dẹ̀ òrólé kó le ó tún wá lọ ṣe zìnà pẹ̀lú ará àdúgbò nínú Ramadan nǹkan mẹ́ta ló kó sí àwọn yẹn àwọn fi ní àwọn nǹkan tó le déèyàn gbọdọ̀ sínú ààwẹ̀ làwọn nǹkan tó jẹ́ pé tẹ́lẹ̀ náà nígbà táwé ò tí ì ní káṣe ni ó bí ibà kí èèyàn sọ̀rọ̀ ọmọ ẹlẹ́kejì lẹ́yìn èèyàn sòfófó èèyàn sọ̀rọ̀ fàṣà èèyàn gbọ́gbọ́kúgbọ́ èèyàn wòwò kúwò kó dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kódà káyọ̀ má sùn tí ramadan bá tún wá dé àyídá rẹ̀ tún wá lé kéńkà àwọn afáàní tó ń pè láwẹ̀ nù kò wá lè tí ìjáwé àti kálá níyàn tí n tí ń fi ń sin o tabarẹ́ ezi ma ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá fàyè jalè lẹ̀ kò já má àbáwọ̀ ẹ̀ ọdún ayílì nígbà ò sóyẹ kó máa mumi kò wá mumi kò mumi wọn nígbà tí ó sáwẹ̀ ṣé ní mumi àìmumi wọn yẹn lè má mi lẹ́yìn ọdún ayílì látàárọ̀ èdè olè mọ́tì eré àkànjẹun àkànmú nìkan ni ó jẹ rí ládá ó jẹ́ pé àìjẹ àìmú wa bí níyẹ ti tà àbòtù pé àníyàn pé ọlọ́run ń bá jẹ́ o ìwọlọ́lékè má ọlọ́run kó kì í mú ó wù mí mú o ṣùgbọ́n nítorí tiẹ̀ ìní mú ìgbà náà ló tó ìjọsìn ẹ wá rí ààrẹ rí sọ nípa kí ni ìdájọ́ ẹni tí ó tako especially ìta fẹ́ gbà ká mú ìṣára next week ìbálẹ̀ òun gbà káwé kankan bẹ́ẹ̀ jẹ man jahada wujuba siyami ramadan kẹfà tí a bá ní mùsùlùmí lòun wọ́n ti gbọ́n tó nǹkan ní problem pẹ̀lú sùlámù ni pé òun ò láìka àwẹ̀ àwẹ̀ etí ẹ sí àwọn àfa àkàlùkẹ̀ lọ rọ́ fún òun òun òun ògbà rẹ̀ tóun àyè sọ̀rọ̀ yẹn fún àti ọ̀rẹ́ lọ́dọ̀ ó ń tàn ọ́n di kẹfẹ́ rí. àbúrò táyà bá tẹ̀ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lásìkò kòkó náà àwẹ̀ òtọ́ máa sọ̀rọ̀ àsìkò tí ò sí kòrónà làwọn máa ń tọ́ wọn lásìkò kòrónà yẹn kọ́ o kò sáré ẹ̀mọ́ tó ń tàn bá nírú gbàgbọ́n bí ó mà á wí fún padà ní ẹ̀mẹ́ gbọ́ ní òfẹ́ máa nà ní àánú ojú kìfèrí o léyìn ọ̀sẹ̀ gbọ́dọ̀ tako ìrún bí kòrónà ti wọ́ sí òun ní ká má kéwù ẹni ká dé sàgbàgbà ẹlẹ́fẹ́ ni kọ́wá sáré àwẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbà kófin ọlọ́ọ̀ni mẹ̀jẹ́ àdìọ́kàn tí àwẹ̀ sọ̀rọ̀ àyàn for whatever reason ó di kèfèrí bí ò bá máa àwẹ̀ fún akọ̀rẹ́ kòfin tó ń sọ yóò ní máa wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí kò tako pọ́wẹ̀ ń bẹ wá dé kò wá gbà á ní ti ọ̀lẹ àti gbàgbẹ́ àhàn ohun òfàwẹ̀ kọ́ mi láti kékeré ni ọ̀tá mi làwẹ̀ àbámi sọ pé

ìbẹ́nu àwọn àfa àtẹ́ló ń tọ̀hún ti kó nu Islam àmì sì ní á ah, kò tí ì kó nu Islam ṣùgbọ́n wọ́n ti sílẹ̀ kọ̀ fún inú àwọn kẹta gbọdọ̀ gbọ́ yé àwẹ̀ tẹ́ rí ìkéṣe kí á sí Islam dé láwẹ̀ gbófin lẹ́yìn bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún táàmì nábì ń pèsè sí Islam lọ́dún wá sáwẹ̀ lọ́rọ̀ yẹn nábì lọ́dún mẹ́tàlá ní ilẹ̀ Mẹ́kà kò sáwẹ̀ ìfàtìlẹ́nu gẹ́fúnra rẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá rẹ̀ ní láti ọdún àkọ́kọ́ ọdún kejì àwọn mùsùlùmí sí náà kò sí sírùn mẹ́ lẹ́yìn ọdún kẹwàá lànàbí lọ sí òkè lọ bọ́lọ̀wọ̀n ọba lẹ́kẹ̀ after ten years bẹ́ẹ̀ àwẹ̀ náà ò until after fifteen years ọdún kejì lẹ́yìn tí ànàbí ṣe ìjìrá ní ọlọ́run tó wá gbé ìmọ̀ sáwẹ̀ ló ṣe é dọ̀rọ̀ yẹn fún àwa mùsùlùmí ta ni àwẹ̀ jọra lórí ààrẹ ti súnmọ́ ìṣọ́ aláwọ̀ dìgbò lórí lórí àlàáfíà dáadáa ta ni ó gbọ́ ta ló sọ̀rọ̀ yẹn lé lórí tí jẹ́ pé bí ò bá kí ọlọ́run bínú sí ọ̀rọ̀ yẹn ni ààwẹ̀ jẹ́ fún mùsùlùmí amúláàkì ààwẹ̀ yẹn ni wọ́n bá yẹn gba ọlọ́run ọbọ̀ ránṣẹ́ kẹfẹ́rí ò gbọ́dọ̀ gbà ẹ̀ kàn fẹ́ bí para ẹ̀ lásán ni sọ̀rọ̀ yẹn ni ààwẹ̀ jẹ́ fún mùsùlùmí tí ó ti bàlágà ọmọ kéékèèké tí wọn ò ti bàlágà àṣàlàyé fún pẹ̀lú ìjọmọ́ tí ò bá di bàlágà ákàn fàwẹ̀ ẹkọ bá abẹ́ ń fi òun náà kọ ni àwẹ̀ ò tí ì di ọ̀ràn yẹn wọ́n yóò túmọ̀ ká wọn wá ní gbàgbà àgbàdá ilà o àgbàdá ilà yìí sáwẹ̀ wọ́n ní fún àgbàdá ilà kọ́ ma ẹ̀ ń kọ́ ní tí è sẹ̀sìn bí kẹ́ni kó ma kí irun kí wákà méjì kí ó ma lọ sí látàyókù tẹ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí fẹ́ máa kọrin ọmọ yín kí ẹ láàbójẹ́ tẹ́lẹ̀ kánà ni ó gbà lọ́dún náà tí ó fẹ́ kú ẹ̀hẹ́ sílẹ̀ ọ̀tọ́ ọ̀gá ní kó wá gbà alágbó kó jí lájá alágbó méjìlá kò dà fẹ́nìsìn kò tó kíkà lọ́dà alágbó fún wa gan ní ní ládá ó bá mú wa wá sí wá sílẹ̀sìn ká ní kó wá kírun ó bá kírun náà pé ládá tó ní àwa tá a mú àgbà ládá kí pé ó bá mú wa wá sí wá kí àkà méjì ní òun wá sí ìwà lọlé ṣé ní ládá kò ní so kò sí àgbàdà ilà kò sì jẹ́ àgbàdá àlàáfíì náà so ọmọ tó ti bàlágà á kìrì rẹ̀ ọlọ́run bó sàwẹ̀ lọ́rọ̀ àyàn lérè lórí tí bá ń bẹ̀rẹ̀ sí máa dà rẹ̀ tó wá sáré ya rèrè díẹ̀ àsìkò tó ya rèrè yẹn ọlọ́run ò béèrè àrọ́ rẹ̀ mọ́ wọn tí rèrè bá wá jẹ́ wípé ó kàn láǹfààní àti gbígbé ní làákàyè padà ní aago mẹ́fà àárọ̀ lápèjúwe kò wá ṣé wà lè máa jẹgbẹ́ ní òrèrè ẹni ní ò jẹ́sà yà á ní ojúkùn rèrè ọ̀ ìgbọ́dọ̀ jẹ́ mọ́ni bí ẹni tí òun náà jẹ́ rèrè ní tí ìmú yìí sọ ìyàn lé lórí ó wá dẹ́sì kò tí afẹ́fẹ́ yóò tí lọ ṣubú yóò tí lọ ààrẹ láti padà á ní sáré lọ sí àlùwàlákọ kí n padà tó lọ́wọ́ bò mọ́ ní irun yẹn tó ń tí ẹni tí ó gbà ẹ̀gbọ̀n jẹ́ àákiri tó bá tó tó tí làákàyè ń bẹ lára rẹ̀ ẹni tó jẹ́ làákàyè ń bẹ lára rẹ̀ wọ́n ti yọ ìran èèyàn mẹ́ta nínú àwọn òfin ìsìláàmù generally wọ́n yọ wèrè kó ń bẹ̀rẹ̀ rí olè gbà rẹ̀ wọ́n tún yọ ọmọdé kó ń bẹ̀ ọmọdé àwẹ̀ òsọ̀rọ̀ yẹn fún ẹnì kẹta tó yẹ káyọ ń bẹ̀ káyọ kó ń bẹ̀ ní ẹni tí ń sùn so wá wà náà wẹ̀ náà ọ̀rọ̀ nìkan ń bẹ márùn-ún àná àná lójú sùn ìjíbi ẹlẹ́wàá jí mẹ́jọ àbọ̀ alẹ́ yìí sáré òní fún àwẹ̀ ah, bí ààrẹ̀bẹ̀rẹ̀ ọ̀gáàrẹ̀ ọdún àtàríọ́gbẹ́ akẹ́wà ọ̀fúnta ìfà ń súnmọ́ ní àmà tí ó ṣe kò tí kò ṣùgbọ́n ìfà ń sún àìsí mí tó dẹ̀ lè bí mọ́ ẹgbẹ́ sùn three days <laughs> tó wá sùn so ààrẹ tó sáwẹ̀ tí ó padà wá dé nígbà tí ó jù sáwẹ̀ tó ń bẹ ní ọ̀ràn yẹ̀ fún kókì kò ní kì kò ní kì ẹ̀dá lóhun ọ̀rẹ́ kò ní kì ṣé pẹ́pẹ́pẹ́ tó wọ́n wá ń kọ́ sí yóò kí àgbẹ̀ kí ni tiẹ̀ ah, kí wọ́n bá àwọn ìwàdà wẹ̀ tí wọ́n kí ni ẹ̀rìn ẹ̀kẹ́ jésù láti jẹ̀ta ní sí wá fún three days ó wá jí ṣé ní ó kí wọn three days àbí ìrìnàjò ní kí náà àti ìfà ní ó kí wọn ní máa ná máa ń sọ láti àwọn nàfíà ha fẹ́lùsọ̀lẹ́yà àbótí ẹ̀gbàgbé sára kò kí wọn ìgbà tó bá rántí òun náà ní kíni òníkó kí á wí tó náà náà máa ṣe àmì tí àwẹ̀ tó yẹ tó gbà ó wá rántí tẹ́ òun náà ló kí ẹjá dáhùn tó súnmọ́ jù ní pé ní òkè tó pé àrí pé inú tó lè mú ọ̀ràn ìyàn àwẹ̀ ni sùn bára fi rí pé tíyẹn bá gbàgbé lápèjúwe kò mọ̀ pé ọ̀nà tó ń jẹ Ramadan ó fẹ́ wá tíra mo ti wá gbàgbé pé òun jẹ ń bẹnu Ramadan tó bẹ̀rẹ̀ sí máa jẹun ó wá jẹ fún tíri Ramadan lànà wá ìhìn àwọn ti parí àwẹ̀ mo ti gbàgbé pé à ń bẹ inú àwẹ̀ ní ẹ̀sán ọ̀ níjìyà kò sí ẹ̀ṣẹ̀ kọ́ jẹun lọ́sàn-án àwẹ̀ ṣùgbọ́n ọ̀sán padà èyí nìsín So dára kan ní kí àwọn ìran èèyàn yìí ni àwọn ẹni tí ààwẹ̀ sọ ìrìn lé lórí mokim ẹni tí ò sí ìrìn àjò tí yẹn bá ń sẹ́rìn àjò bá ń bẹ on travel so ẹ̀rì mẹ́gbàmì ẹ̀ problem ìgbọ́lọ́wọ̀ ògùn ni o wọ́n ní ẹni cost láyé travel lè ṣe jáde bá lọ sí lọ́rin lápèjúwe mo cost pé gbogbo travel ni wọ́n wà lọ́rin fún two weeks lápèjú lásìkò ọmọdọ́n mo lè decide láti mẹ́gbà ìpàdé wọ́n lọ two weeks sẹ́yìn sẹ́lẹ̀ wọn kí n máa jẹ lójoojúmọ́ gbọ́n yìí kan yìí kan máa ma dìlé kí ni ọjọ́ ìsan àwẹ̀ mi padà lọ́wọ́ yìí sọ̀kàlà lọ́wọ́ fún mi tí yẹn bá ń bẹ lórí ìrìn àjò ọlọ́run fún un ní agbára tó lè má gbára ẹ̀ ṣùgbọ́n kí ni ó lè san padà ọlọ́run ní ayọ̀ lẹ́bí ní àmàlù kutiba alaykumu siyam ẹ̀yìn tẹ́ ní máa nìyà ṣe gbígbàwẹ̀ bá fi sí lọ́rùn yàn fáwọn tá sáájú yìí la'allakum tattaquna ọlọ́run wá padà wá wí fún wa ń bẹ̀ pé ṣẹ́hẹ̀lú ramadan ààwẹ̀ ká ṣe lọ́rọ̀ àyàn yìí láàrẹ ramadan alẹ́bí wọn sí la fíyẹ̀ qur'an oṣù tá a sọ qur'an kalẹ̀ hudan lin nas wa bayyinatin min al-huda wal furqan qur'an yìí jẹ́ ìmọ̀nà fáwọn ènìyàn ó jẹ́ ومن كان من ومن كان مريضا او على سفر ان يروي بكامتين فارلو ابي اوكام تين بلون يعد اي فافطر اي ابي يعد يوام لو جاوي فعدة من ايام اخر او يبات لتا كتوا ونادى لجميع يريد الله بكم اليسر ولا يريد بكم العسر gbígbàwé àtàwọn òfin tó dé ọlọ́run ní ìwà òrùbá gbé kó sí ìnira ń bẹ̀ ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون هو لما إيامي أو يسر عن يلي ولون أنت كذلك أو تي على يدي تجوا عن يلي ولون لا كسي مسلمين وبلاغة تنلا كاي تيم بنلي مسلمين وبلاغة تنلا كاي تيم بنلي كسي وسأ كسي excuse fún kó má dáwẹ̀ àyàfi tí ó bá jẹ́ pé ó ń sàárẹ̀ ló pé àwọn táàmì mọ́jẹ̀ mú fún ẹni tó gbọdọ̀ gbàwẹ̀ ẹ̀ríkà tó fi mùsùlùmí tó bàlágà tó ní làákàì tó ní ẹni tí ń bẹ lásìkò ìlera tí sì ń bẹ lé márùn ẹ̀ ṣọwọ́ láwọn èèyàn èèyàn míì pé káwọn bá gbàwẹ̀ kágbàwẹ̀ dáa fún wọn ju kájọ̀sán lọ kágbàwẹ̀ ó dáa fún wọn ju kí wọ́n jọ̀sán wọ́n bá láwọn fẹ́ jọ̀sán àníbú wọn man yustahabu siyama رمضان في haqqi ẹni tí ó pé ó dáa fún kí ó gbára ramadan àkọ́kọ́ wọ́n ní ó dáa fún àwọn tí ń bọ̀ wáyìí kí wọ́n gbáwẹ̀ ramadan àwọn tó tọ́ fún wọn kẹ́ jáwẹ̀ ṣùgbọ́n tí wọn ò bá jáwẹ̀ pọ̀ nínú wọn lára ó tọ́ fún wọn ma wọ́n rí pé tí ìbá ní ìní jáwẹ̀ gan-an problem kó ń tàn ju kó jára látòjú ẹni bá ń sàárẹ̀ olùdarí tí bá ní slight headache orí kan fọmi lásán báyìí olùdarí kí ni wọ́n kiri mi headache tí bá rẹ̀ náà ń bè inú kan ro mi pé mo ní abdominal pain mo lè ní ìrìnàjà rẹ̀ torí ó rẹ̀ mí ni káà ọwọ́ kan ọwọ́ kan kan mo ṣèṣe lọ́sẹ̀ márùn-ún náà nìyẹn àwọn sáà mo tó lè dárẹ̀ àwọn sáà mo tó lè pé àkàndókè ń dùn lásán báyìí òṣèlú náà rẹ̀ kò sí irú yìí sí tọ́lọ̀ ní ọmọ kánà mi ń kú maridan ọmọ kánà maridan ẹni bá jẹ́ pé ó láàrẹ ààrẹ náà ọlọ́run náà ààrẹ tó lè àdéjì tí ò lè ohun ọlọ́run sọ́bẹ̀ maridan sọ́túnrẹ́sì máa lé ní ààrẹ orí ń fọ́ romi ẹ̀tẹ́ ń dùn mi romi maridan náà ni mo lè torí ẹ̀ kí ní ìní wọ́n ti bá gbọ́rẹ̀ sí ní ò ní àwọn àfáàní irú àwọn èèyàn báyẹn tó bá jẹ́ pé kí wọ́n gbàwẹ̀ òní ni wọ́n lára kódà kó tọ́ ká má gbàwẹ̀ ká gbà á dáa ju kí wọ́n túnú lọ irú ẹ̀rẹ́ ni tí ń sẹ̀rìn àjò tàwí fún ọlẹ́kan níbi bá ń sẹ̀rìn àjò tí ò rẹ̀ ní problem tí ò ní nígbà níbi kí ó lóun fẹ́ gbàwẹ̀ kò sáàbùrú níbi kí ó gbàwẹ̀ kódà tí a bá ló tọ́ fún kí ó má gbà abẹ́ni tí ààrẹ ti ń se ń kọ́ ààrẹ yẹn kọ́ ààrẹ tí kò pọ̀ ní pé àwọn tó máa ń táàbù ló gé mọ́tò rẹ̀ wọ́n wà ní ac mọ́tò ẹlẹ́ni ló lè wọ́n lè máa bẹ lórí ac pé kò ní sílì kankan pẹ̀lúsì irú yẹn kọ́ ó lè gbà rẹ̀ kọ́dà ká ní ó tọ́ fún kí ó máa gbà rẹ̀ pẹ̀lúsì àbẹ́wà lórí lápẹjúwe ibi tẹ́ ń lọ bùsá burú ẹ̀ ní wàhálà ìnira ìrìn àjò òdàmú yí ẹ lè má gbà rẹ̀ pẹ̀lúsì ẹ sì lè gbákẹ́ gbà wọn ló dájú kí ẹ má gbà lọ bẹ́ẹ̀ ní àwọn tí ó kẹtọ́ àwọn fẹ́kẹ́ gbàwẹ̀ ni kì í sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké wa lẹ́nìsìn ó kẹtọ́ ni kì í sọ̀rọ̀ yẹn àáfin kọ́ wọn bá àbí ń fi ìwúnà kọ́ wọn kọ́ lámìkìní là ń fi àwẹ̀ kọ́ wọn inṣẹ́lẹ̀ àdúgbò báyìí ní òní bá sì máa ní kéèké ni inṣẹ́lẹ̀ àtùmọ̀ tẹ̀síwájú ní ọ̀la nípa àwọn ẹ̀kọ́ tá a ní ìdí àti mà nínú ẹ̀sùn illa anta astaghfiruka